fẹ́ pé ìdíná ti máa ń tẹ toothpaste tó ló tẹ ní àárín ṣé o mọ̀ pé owó ni mo fi rà á òun wé sowó tèmi òun ah! wé sowó tèmi. jọ́jọ́ lọ́jọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní tẹ̀mọ́ mi ní tẹ̀mọ́ mi ní tẹ̀mọ́ mi. kílé tó ń obìnrin báyìí. ilé ẹ̀ bọ́ ṣe máa ń nọra wọn nìyẹn ìyẹn òjò mi lójú kúrò lórí ọ̀rẹ́ mi jàre. no no no bàbá tẹ̀lé àmà wo wọ́n máa ń wọ́n báyìí. that's one hour. come on kò sí kọ́ ẹ̀ ń bẹ́ẹ̀ o stop. ọ̀pọ̀ yẹn rúdo please please. ó máa ṣe lady iléṣẹ náà. èyí tó ń ṣe yìí sì kéré níjẹta ó nà dákú ni please gbàgbé ẹ. ẹ máa ṣe mi ẹjọ. a má lọ bá wọn má lọ bá wọn já máa lọ tiwa já máa lọ tiwa. Ah, ah, eléyìí ò right now. wọ́n lẹ̀ ah. no kò kí wọ́n lẹ̀ wọ́n lẹ̀ wọ́n lẹ̀ já máa lọ tí wọ́n já lọ tí wọ́n. sorry sir. já lọ ọ̀pọ̀ ìjọ ìgbà mi ẹjọ́. ọ̀dà seven hundred cents ó yá wọlé lọ. ó máa ṣe lẹ́kì ń sìn ẹ́dẹ́dì mọ́tò fún wọn lẹ̀ fún wọn lẹ̀ kò ní ìdí ẹ̀pù wa rárá kò ní ìdí ẹ̀pù wa ó kàn sọ ni. bọ́sẹ̀ máa ń fún wọn lẹ̀ fún wọn lẹ̀ lẹ́kan. ó máa ṣe léṣe náà. lẹ́kan please. kò sílẹ̀ ẹ̀dá láyé kò ṣe ń fagilé o kò ṣe ń yí padà ẹ̀dá kan sáré lásán orí kan wọ́n mi <laughs> orí jọ kọ́. ṣáàkì bòbó yìí máa ń ṣe bí ọ̀rá egungun ẹ̀ ń ṣe ah, ah. <laughs> ṣé ń ṣeré ni cabman yẹn kọ́ lélẹ̀ cabman fẹ́ gbé ẹ jáde ee òun náà ṣe bí èèyàn nìyẹn o. kí ló ṣe cabman tó bá gbé jáde kò kí ń ṣèyàn ni àbí kí ni ìyàtọ̀ ìwọ àti cabman. Ah, ah. oh no no seriously Ah, dẹ̀ ṣe bí ṣó fọ́ lójú ni àbò rọ́lápá àbò ní ike lẹ́yìn ah, àyìmọye àwọn cabmen tó wà responsible ju office man abẹ́rù bẹ́ẹ̀ gbọ́n àwọn tó dé táì ló òkè ni most of them are not normal they are mad men in tie. She hmm. be irú máa yẹn wá nìyẹn àbí o sọ yìí. Hello, ó oh, ṣe oh, ẹ̀yin ọ̀rẹ́ ọ̀rẹ́ Tell ah, ah. me, tell me. Ah, tèmi a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a rí ẹ lónìí wà kó jókòó sílé òní jádìjọ sílé ò kì í sú ẹni. ẹ̀fọn ni nígbà tí ọkọ mi ń tẹ̀kẹ́ mi tó ń tọ́jú mi tó dẹ̀ tún tẹkan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ah, ẹ wá ní máa rántí. mi wà ní yẹn gangan ní kókó àbí. àbí ah. ẹ wo gbogbo ìtẹ̀tẹ̀ sọ yìí dùn ọ̀rẹ́ mi tèmi tèmi nìkan ṣoṣo jọ ìbòjú èèyàn jọ fún mi. wọ́n tún dé o wọ́n bẹ̀rẹ̀ o àwọn magic finger. ìwọ ló mọ̀ ọ̀rẹ́ mi ni tí má dẹ̀ rí nǹkan tí mo rí lára tí mo like mo lè tọrọ lọ́wọ́ ó máa fún mi. thank you. yes. kí ló ṣe ẹ́ lójú. oh mi ò wà mọ́ kan tí mò ń wà o níṣẹ́ ni mò ń rìn gbèrègbè mi dẹ̀ fẹsẹ̀ kọ mo yẹ fojú gbá nìyẹn o. Ah, ah ṣé o díjú mà tó ń ṣe kòtò ṣìkò sínú gẹ̀ẹ́t. owó mi tẹ̀mọ̀ kan tí mò ń mú ṣáàfojú kan fojú gbá náà ni jàre. bọ́ tó yẹ kí sọjí ti bẹ́ẹ̀ ṣe nǹkan sí náà kó ti bẹ́ẹ̀ màsáàjì kó ti ló bẹ̀tà jù báyìí lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mi lára ni òun bá mi màsáàjì tó fi lọ bẹ́yìn ó máa wo gan mà ní tẹ́lẹ̀. Ah, ìfẹ́ yìí máa wù mí o ìwà àti sọjí orí ló máa pa ọrùn ẹ̀yin méjèèjì bọ̀ dúró náà ṣé wàá lè ráyè tẹ̀lé wa lọ sí bẹ́ẹ̀ dé níkẹ́ lọ́jọ́ valentine báyìí. nígbà tí wọn náà máa sọ ní valentine meant for husband and wife sórí láàárọ̀ ọjọ́bọ̀ àyè mi àtọkọ mi lọ sí beach tó bá wá dí ọ̀la lọ fún dinner. gọlọ́ọ̀bù <laughs> madam nǹkan tẹ gbé sórí náà. Hmm. ṣèjọ nìyẹn ó wà lára kí ló ń ṣe. bó ṣe má pò fún wa lórí ẹ̀rọ àwọn olùgbà ń jẹrí tá à ń tóbi sílé. ọ̀gá òun ta ló wà ní o. Péjú Tọ́pẹ́ Péjú. kí ló dé. ọ̀rẹ́ mi pa ọ̀rẹ́ mi lè ah, ah, pa. o pàdé kínní ni jókè sí down now o pàdé Tọ́pẹ́ lọ́nà ni. ó ń fún ẹ ló pè mí ó ní kí n máa bọ̀ wá bá yín ṣeré. kò rọ́pò ń fẹ́ jáde ó kọ́ gba impromptu call ní dẹ́sà ìjáde nítorí mo ṣe ń béèrè pé bóyá o ò pàdé ẹ̀ nínú then Tóyọ̀sí òun ti lọ sọ́dọ̀ ń kulẹ̀ látàná she's not back. nígbà tó mọ̀ pé òun máa jáde kí ló wá ní kí wọ́n bá òun ṣeré fún. Tẹ́mi hmm? are you okay? I'm fine. ọ̀rẹ́ ẹ̀ ni mo jẹ́ náà kò dẹ̀ sí ìwọ mọ̀ pé kò sí nǹkan tó lè sọ fún mi you know right? oya oh, tell me. wọ́n rẹ̀ nǹkan ṣe mi o nǹkan ṣe mí o tí sọjí bá mú mi sọjí bá mú mi pé èèyàn gbá bọ́ọ̀lù mo kàn ń bọ̀ mọ́ra látijọ́ ẹni sọjí ti fẹ́ pa mí. sórí bí ṣe wà yín mm, tí bá ń wo fáamá tí lówó yàpá ó kì í rò bí àmì ìmọ̀ èmi mọ̀ ọjọ́ tó kọ́kọ́ nù ẹ̀ mo mọ̀ ọjọ́ kejì second time tó máa nù ẹ̀ mo tún mọ̀ pẹ̀lú kò jẹun tẹ́ pé mo kì í dá sí nǹkan tí ó bá ti kàn mí kó tó bá ti pè mí sí mi ò dá sí tó ẹ̀ ni mo ṣe rọra ń wò dí ọkùnrin tí ò tí ì fún ẹ lórúkà tí ò tí ì ṣe introduction débi tó fẹ́ ṣe anything legal at all ló wá fẹ́ jẹ́ kókó pa ẹ́ kókó kú lásán my dear sori tó bá ti pa ẹ́ báyìí tó ti kú báyìí sori bó ṣe máa ń tẹ̀kọ́ lọ́dún tá a fẹ́ sin òkú ẹ̀ báyìí God forbid sori bó ṣe máa ń tẹ̀kànlẹ̀ fún ẹ̀yẹn bó ṣe máa tẹ̀kànlẹ̀ fún another person ó dé ṣó ara ẹ̀ ṣó ara ẹ̀ kó lọ kó gbogbo rẹ̀ kó máa bọ̀ ń bí mi ò lé ẹ o. wọn ọ̀rẹ́ mi ò lè fi sọjí sílẹ̀ ó ṣàwọn pé òun ló ń tẹ́kẹ̀ mi òun ló ń kẹ́ ẹ̀ kó pèrè pé nínú ẹ̀yìn nínú ẹ̀yìn kó má lọ pa mí lọ́jọ́ kan nílò lára mi. tábà tún ní ká wo lọ wò bọ̀ lọ mi ò ní ọkọ tó ń wáyàwó mi ò dé ní ẹ̀gbọ́n àbí àbúrò ọkùnrin tó tún ń wáyàwó lọ so stick to him kí ni kí fi ṣe lálejò máa dáa ní. irú ọ̀rọ̀ ọ̀hún ṣe ṣe lálejò ọjọ́ something cold okay mo ń bọ̀. ló ṣe. ó bà everywhere jẹ́ ó ti ṣe mí léṣe jù kí ló dé iṣẹ́ ṣe ní ẹni. tí mo ti ṣe ní ti. Ah! o tún ti ṣe kankan. o serious mo bọ́ síbẹ̀ mi sẹ́nu pé kò dé ká ṣe ra tún ní bọ́ síbẹ̀ ká ṣe fọ́tà máa ṣe ṣàlẹ̀. àṣé òótọ́ lọ̀rọ̀ tó rẹ̀ mi sọ ó ní pé o máa ń tẹ àtẹ̀kànlẹ̀ gbìngbìngbìn ni ó ah! tẹ̀ mí ó kàn mí àfi bí ẹṣin kí ló dé wo gbogbo nǹkan lọ́dọ̀ ni bíi tòun nǹkan tó tó bá jọ̀rọ̀ lórí bẹ́ẹ̀dì ah tó bá ń sọ̀rọ̀ nọ́mbà wán èmi ló yẹ kó máa mú nọ́mbà wán ìyẹn gangan ni mo gùdù sí jù wo máa mú ẹ máa bẹ ṣe tó pé gbogbo máa ẹjọ́ ló máa wo pípé kó kú síbẹ̀ ló lè gbé níwọ̀n ọmọ ìbàdàn máa gbé for life bọ́sù bí jọka ṣe rántú ìjàre kí ló ṣe bọ́sù bí. èmi kì rántú kì mo máa gàdírìndínlé ìwà yìí. dúró dó mú bọ̀ mú bọ̀ mú bọ̀ mo ṣe péyà fún lọ́wọ́ mo ṣe péyà fún lọ́wọ́ jọ dúró má wọlé o. òun ni mo wá wò nílé bọ̀ mo ní kí n sáré lọ tọ́ílẹ̀tì yẹn all right máa rẹ later take care bye. Sọjí. ẹ kí ni kí ni Sọjí kí ló ṣẹlẹ̀. Sorry. ẹ káàsán ẹ Ah. kí ni bọ̀bọ̀ yìí ṣe báyìí fún náà. gba tó mọ̀ fún òní sáà kí ló ní kí n máa bọ̀ sí fún ìdí ti kú. Ah. Oh. ẹ̀dá kan dásán àǹtí àǹtí àǹtí àǹtí. ẹ káàsán sá. ẹ káàsán. ẹ má bínú ìgbà tí mo kọjá lẹ́ǹkan náà mo kí yín ẹ gbọ́. ẹ má bínú. ẹ jọ um, ọ̀rẹ́ mi pọ̀jù tó ń gbé bẹ́ẹ̀ ni mo béèrè mo pè pé mò ń bọ̀ ó dẹ̀ ní kí n máa bọ̀ nígbà tí màá fi délé yín sìn o mọ̀ rí pé fóònù ẹ ti kú. kò pẹ́ sì tún jáde lọ ẹ̀wọ̀n ní pẹ́ dé ẹ jẹ́ kí n máa ń gbé chẹ̀kẹ́jú kan. ẹ ṣe jàre mo appreciate ẹ. no no ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ẹ filẹ̀. no no ọkọ ẹ fi sílẹ̀ máa ah, rí. mo insist ẹ filẹ̀ obìnrin ni yín. ẹ má wo orisa ah. ẹ má wo ẹ má bọ̀. thank you very much ẹ ṣe. Thank you very much, Ashley. All right. All right. Thank you pọ̀jù onírùnkùnrin onírùnkùnrin mo dẹ̀ sọ fún mo ń bọ̀. I Thank you very much. Thank you very much. I should appreciate it. God bless you. I Thank you. fẹ́ ọgbọ́n òrí mi ni ṣé o fẹ́ ọgbọ́n òrí mi pé mo gbé báàgì dání ó yá bọ́ síbi bọ́ síbi ah, ó yá bọ́ síbi bọ́ síbi ìyàwó ẹ̀kẹ́ báyìí. bínú àlejò ni mo jẹ́ ń bì but i mean you are not supposed to eat a woman like that. kò kàn yín ìṣẹ́bí ìyàwó tèmi ni mo bá ń sọ kí ló kàn yín bẹ́ẹ̀ kí ni kí ni wàhálà ti yín ah, kò yẹ kẹ́ máa nu bẹ́sẹ̀ náà mo ti witness bẹ́sẹ̀ náà rí and that's not fair. bọ̀ kò sí nǹkan tó kọ yín bẹ́ẹ̀ ìyáwó tèmi ni èmísà mi àti ìrajọ ń bára kò sí nǹkan tó kọ yín. mo mọ tẹ bá fẹ́ iléṣu lọ́kà gan ó ní bó ṣe yẹ kẹ́ treat ọ̀hún treat obìnrin bẹ́ẹ̀. mo fẹ́ mi iléṣu lọ́kà mo fẹ́ mi iléṣu lọ́kà. sọ èlò àlàyé tó tó gbé ní ìfẹ́ iléṣu lọ́kà. ẹ ẹ iléṣu lọ́kà ni ọ sọ ọ fẹ́ iléṣu ǹjẹ́ ti pa kí ló ń ṣe bí ẹranko báyìí ìjọba wà lù náà jẹba ní news ẹgbẹ́ ayé lọ sí police station náà obìnrin lòún náà bíi pé o fẹ́ o fẹ́ pa yẹn ṣẹ́gbẹ́ ẹni ẹ̀wọ̀n akiri ti yíyà ṣé ìwúkọ́ náà lẹ́yìn ni ẹni kí n ṣe ti ń jáde kẹ́kọ̀ọ́ bí báyìí. nísù tàbí nísù ah o máa dì ní wọ́n pé mo gbọ́ pé o fẹ́ ní ṣùlọ́kà yẹn mo lè torí mo lè torí ẹ̀ fún ẹbí o bá ọkùnrin lé ọkùnrin sọkùnrin ni bá mi jà ṣùgbọ́n ọ̀rẹ́ wọ́n lè máa lè ṣọmọ́bìnrin wọ́n máa lè ṣọmọ́bìnrin tó bá pa gbogbo ẹ̀yin tẹ́ ń gbénu lé gbogbo yín lẹ́rọ̀ wo mi ò dẹ̀ fẹ́ kó kó bọ́ọ̀rẹ́ tèmi tó bá ṣọ́ra màá fọlọ́pàá mú ẹ bí báyìí ẹ lọ́kọ tó daṣọ ìrìn òbúra yìí. kájí mi ni jẹ́ yẹn bí mo ṣe bọ́ta yẹn mi ò ní padà wọnú ilé yìí mọ́ torí tí bá wọnú ilé ìbọ̀bọ̀ yẹn ó lè pààyàn. kí ló kún ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó ń sáré lọ sìn tó ń sáré lọ lọ lọ sìn ṣé kò lè padà wá kó ẹrù ẹ àbí èmi ló fẹ́ kí n wá kó ẹrù fóun ni kí lẹ̀ ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ ẹrù ẹrù ṣé ẹni tí mọ́tò bá gba ṣé olú máa dúró mú nọ́mbà ni ẹ wá ní kó dúró kẹrù kájé mi o àtẹrù o àtọkọ o kò sí nǹkan tí mo fẹ́ nu gbogbo ẹ̀ mọ́. ẹ ṣe sọlá mákindé ẹ wọlé lọ ọmọ ẹ bá ti fẹ́ wó. wọlé ọlọ́mọ ẹ̀ka iná bẹ̀rẹ̀. ṣe wà ókè. jíjẹ jíjẹ jíjẹ báwo ni báwo la rẹ ṣe o bẹ́tà. oògùn tí mo lò yẹn ló jẹ́ kí n sùn gan bẹ́ẹ̀. o ní láti sùn ah o ní láti sùn that's good. ẹ sà mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín sà mo really appreciate èyí tẹ́ ṣe fún mi ẹ ṣẹ́gun tẹ́ gbà mí sílé mo dẹ̀ tún appreciate shopping náà sà. Thank you very much, sir. Ó fi yẹn lẹ̀ kán ṣùpọ̀ tá a máa ṣe fúnra wa ṣùgbọ́n jókòó. Ṣorí Ọlọ́run ọba ló lọ́pẹ́ náà gbogbo pẹ́tẹ́ mi máa dùn láyé Ọlọ́run ọba ni ìwọ ni kò farabalẹ̀ kó má ronú mọ́ rárá. Wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ̀ ṣáà ti ṣe fún ok so fúrẹ̀ lọ́kàn balẹ̀ ọkùnrin láti balẹ̀ dáadáa àti tàwọn ọ̀rẹ́ ẹ̀ àti tọ́kọ ẹ̀ máa rò nǹkan kan just take your time because ọmọdé ni ẹ́ alright please take it easy okay èmi ń lọ sí ọ́fíìsì nsìn so um, let me see. issue kan wà down the street bẹ́ẹ̀ yeah so lọ wá nǹkan jẹ. ẹ sà mú orí mi kan tí mo fẹ́ ra mú wa òkè. ṣé wọn fi mi ṣe ẹyẹ ni àbí mi ní kí n bẹ pé kó má bínú pé mi ò lóúnjẹ ń di bachelor ni please feel free all right yeah we'll take care. Yes, sir. kan tí n bá sọ pé ọ̀rọ̀ ẹ fẹ́ yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta irọ́ ni mo ń pa ọ́ yìí ká dúró ibiṣẹ́ ò jẹ́ ká dúró pẹ̀ ń pariwo a ti tètè close ok fine àti close ní sìn ó tún jẹ́ kí n understand pé a tún máa ya boutique ẹ ó fẹ́ aṣọ fún obìnrin kan aṣọ obìnrin tó fine kí wọ́n á bẹ lọ fojú wò ó sọ fún mi ta ni olólùfẹ́ tó ṣe wọnú ayé mistake tẹ máa ń ṣe nìyẹn so torí pé mo ti fẹ́ raṣọ obìnrin yẹn ti túmọ̀ sí pé olólùfẹ́ kan ni mo fẹ́ raṣọ fún. of course tí. well tó bá pè é olólùfẹ́ náà right because ẹni tí yàn bá ń ṣoore fún olólùfẹ́ náà nìyà. Hmm. Eh, yes. sori oore tí ọ̀tún bá ṣe tí ò bá jẹ́ kó sì mọ kò tí fẹ́ kó mọ̀ ni very soon wàá mọ̀. so how soon ni mo máa mọ̀. very soon very soon. tó bá tásìkò àti ṣu. ìjẹ́ wo lásìkò kọ́lọ́ ṣáà ìbójú ni. ọlọ́run yóò gbé e. ṣé dandan ni kò mọ̀ lónìí. òní ah, yìí ló máa dá ṣé dandan ni kò mọ̀ lónìí. òní ah, ló máa dá rẹ. <laughs> mo ń jẹ́ lọ. mo ṣàwọ̀ pé ní taste mo ṣe ní ètò lónìí. ẹ hmm. sọ. <coughs> number one sórí ọbẹ̀ tọmọ yìí ṣe ó dùn débi pé mo fẹ́ lé ní kó bù fún mi kí n gbé lọlé àbí mo fẹ́ lè ní kó yá mi kó wà lọ bá mi sìn lé mi. ó ṣe gbé lọ kó bẹ̀rẹ̀ ṣe ewu tí ọyẹ jù á máa di abọ́ ọ̀bẹ káàkiri lójú tì ní. ọ̀rẹ́ oríṣi oríṣi oríṣi fine inú mi dùn pé ìwọ náà sọ ọ̀rẹ́ ṣé wàá rí àwọn ọmọ bàyàn ní láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí wọn kó tó pẹ́ jù o ní láti tètè ronú nǹkan kan tó lè tètè ṣe fast kí ni nǹkan tó ṣe. nǹkan kan ò ṣeé ṣe ò understand nǹkan tí mò ń sọ ni ó ní láti tètè wá bó ṣe máa fi wọ̀rọ̀ kan fi ṣàdá tí mò ń sọ yẹn ni pé try láti try láti fẹ́ ọmọ yìí ah. housewife material ọmọ tí mò ń wo yìí ọmọ yìí fine ọmọ lè tún ṣe ó tún mò ń jẹ́ sè. bójúbójú ń bẹ́ẹ̀ ah, báwo lèèyàn ṣe ń wà bẹ́ẹ̀ torí pé mo ràn án lọ́wọ́ kí wàá take advantage of her pé ok mo fẹ́ torí ẹ̀ fẹ́ ọmọ gbogbo ṣe máa ronú nìyẹn. àwọn fíìmù máa ti tẹ̀. fi yẹn lẹ ẹni téèyàn bá sùn tí náà lèèyàn máa ń jarun pálọ̀ kò lè rọrùn nǹkan bẹ́ẹ̀. ó ń gbọ́ mo sọ̀rì èmi ò lè ṣe rẹ̀ oh mo lè ṣe rẹ̀ fi ọmọ yẹn lẹ̀ ah, ah, mo ti mu ní mu àbúrò gbàgbé ẹ̀. bọ̀ sórí nǹkan kan wà tí mo fẹ́ kó. gbàgbé bọ́ọ̀tì. pọ̀jù jẹ́ kí n sìn ẹ̀ ah, àá nítorí pé mo hẹ́ ọ̀pọ̀ mọ̀ tí kàtà ti jọba. ẹ̀dùn ó mo mọ nǹkan tí mo. dadi mọ́mí ẹ̀rọ àwọn. Ah, ah, Ọlámilékan. ẹ ti ẹ sọ fún mi pẹ́ ń bọ̀. Ah, aya mi olórí ilé o ọmọ ọlábò ní nǹkan. Ọlámilékan nígbà tí o mọ̀ pé o ti ṣe nǹkan tí à ń sọ fún ẹ látijọ́ yìí kí ló wá tó dé tó yẹ pé o tún wá ń gbéyàwó ẹ̀ pamọ́ fún wa. ẹ wo máa wọlé lọ́ntẹ̀. ẹ ti wá ìyá ìyá mi. mo jẹ́rìí ẹ̀ ń mójú lọ sọ́jà ṣé mo sọ fún yín pé ìyàwó mi ni kò ṣe ìyàwó mi yẹn máa ń bára sọmọ lọ́mọ náà ah, ah, ṣé mo ti gbé àwọn kan wá báyìí pé ẹni tí mo fẹ́ fẹ́ ni kò ṣe ìyàwó mi. ọlámilẹ́kan wò tó bá jẹ́ àwàdà ló ń ṣe kò ra kò ra stop ẹ o aṣọ fẹ́ máa bà mí ní jẹ́ni à ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ láti jọ yìí òun à ń kà pé bí àwàdà pé kò mú ìyàwó wa bá wa kí ló dé tó tún gbé pamọ́ fún wa tó wá ń sọ fún wa ń sì pé kò ń ṣe ìyàwó ẹ̀ ṣó fẹ́ máa bà mí ní jẹ́ni dẹ̀ máa ń pò lọ́wọ́ wa ìwọ nìkan náà lábí last month o promise wa pé tó bá di next week o máa mú ìyàwó ẹ̀ wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo rántí but kò tí ì yá ẹ̀yin máa fàdúrà ràn mí lọ́wọ́ láìpẹ́ láì jìnnà màá Ọlọ́run á gbéyàwó wa kí lè máa jẹ kí lè máa mú yẹn ló ṣe pàtàkì for now. kí lè máa jẹ kí n máa mú. ṣé bá wọ́n ní ilé mi ẹ̀ ní jẹun ni. ọ̀dà náà àlàáfíà ẹni mo ní kí wá wò mo dẹ̀ dúpẹ́ pé mo bẹ́ẹ̀ láyà àtàlàáfíà ọlọ́run ṣe ọlọ́run kọ́lé tèmi náà fún mi ẹ̀yin eh, fẹ́ máa lọ sílé ọ̀dọ̀ mi thank god ọlọ́run ṣe èmi náà kọ́lé ti tèmi àbí. dádì yóò kàn. dádì náà. oúnjẹ tí wọ́n ń sọ yẹn. mi ò ṣàlàkì mi bí dádì ṣe ń ṣe yìí kí ló ti dádì ṣe báyìí lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ náà. lẹ́kọ̀ọ́ tẹ́kì bẹ́ẹ̀ sọ̀tọ̀ wọ́n lé kí bàbá ẹ̀ bínú ṣé ìwọ fi ẹ̀kọ́ ọmọ fún bàbá ẹ̀ àbúfẹ́fẹ́ lómi ṣèmi àti bàbá ẹ̀. mọ́mí kò ń ṣèyàwó mi kò ń ṣèyàwó mi ah! mi ò tí ì níyàwó tí bá níyàwó máa mú wá fún yín. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ kí ni nǹkan tó ń ṣe ẹ́ nǹkan tó bá ṣe kò jẹ́ ká mọ̀ ọ́ náà ti dẹ̀ láre oníṣẹ́ gidi lọ́wọ́ onílé lórí kí ló tún kù ó dá lọ́mọkùnrin. ẹ̀mi o mo gbọ́ yín but eh, máa take time mi máa take time ibi lẹ́yìn náà tún lọ sí. ṣé kí ló dé ìdábílẹ̀ kó lọ kó fi nílẹ̀ kó ṣe kó fẹ́ fẹ́ tẹ̀lé délé. ẹ bá dájú sọ̀rọ̀ náà ah kí ló ń ṣe báyìí náà ah ká nílé kan ni mo ti pàdé láàárọ̀ ọjọ́ ṣe ni ọkàn mi ò bá balẹ̀ lé mi hàn ó wà kẹrin ó níṣẹ́ gidi lọ́wọ́ ọkùnrin tó ní fújọ but mi ò rò pé ó nífẹ̀ẹ́ mi pẹ̀lú àkókò táwọn tó ń dìde ẹ̀sùn yìí ti bá wa lọ ṣó oúnjẹ ìsìn ṣé kò ní gẹ́gẹ́ bí oníṣekúṣe jẹ́ fọwọ́ lẹ́rán kí n máa wò ó tèmi ọlọ́run àkọ́ ṣe. yes ẹ pa mi ẹ wọlé. báwo ni. ẹyin ah, ṣé kí n máa ń ṣàbùjẹ. Um, mi tiẹ̀ tí ì ṣetán láti jẹun. mo ah, mo confess true out mo ní kí n sọ fún ẹ ni. oh no no ah mi ò ní gbà yín lọ́wọ́ yín o ẹ dúró náà ṣé kìí ṣe pé ẹ̀ ń ronú because ẹ wà worried o. Ah, tèmi. ọ̀rọ̀ ìyàwó ló ń bá mi sọ ṣó rántí story mi tí mo sọ fún ẹ pé ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ ó gbólówó lọ torí pé owó pọ̀ lọ́wọ́ mi and. Um, mo dẹ̀ feel pé ó yẹ kí n take time mi kí n má ṣerú mistake yẹn mọ́ àwọn ò lè dúró dè lọ́bẹ̀ sí pressurize mi ló fi di pé wọ́n embarrass wa. àwọn ìyẹn tó ń pè níyàwó mi ojú ẹ̀ lọ ti sọ gbogbo olùkọ́ bẹ́ẹ̀ yẹn dẹ̀ upset mi. ìdí nìyẹn tí mo ṣe ní kí n wá apologize fún ẹ pé wọ́n ń pè níyàwó mi i'm really sorry about that. Ciao. Okay lọ́tà tọ̀ mi ò bínú rárá tọ̀ àti wípé gan-an èmi ni wọ́n bá nílé nísì yẹn tó ń ṣe sọ́rùn kan tó ń sọ yẹn èmi gan ló yẹ kí wọ́n á bẹ̀yìn pé kẹ́ má bínú torí pé mi ò wọ́ tí ń tán dẹ̀ ń pè mí níyàwó mi ẹ̀jọ̀ ẹ má bínú. tẹ́mi má sọ bẹ́ẹ̀ mọ́ now let me tell you the truth látọjọ́ tí mo ti fojú mi kàn ẹ́ nífẹ̀ ẹ̀ ti wà lọ́kàn mi ah, mi ò tẹ́rù tó ń sọ jáde èmi àti ẹ̀ tún wá gbé fún bíi oṣù mẹ́ta ìfẹ́ tún wá gbòòrò sí lọ́kàn mi but I can't just say it out I mean tell me honestly I am not taking advantage the truth is mo nífẹ̀ẹ́ tó bá gbà mí láàyè máa ṣe bàbá fún ẹ máa ṣe ìyá fún ẹ I I want you to be my wife, please. I'm so sorry. It, <laughs> it, it's okay, it's okay. You don't need to be sorry. Uh, uh, you really loved me. Yes. You, you, you loved me? Yes, Timmy. Seriously? tẹ́nìkan ò bá bàjẹ́ tẹ́nìkan ò lè ta àní tẹ́nìkan ò lè ta ooo. Mm-hmm. ó ní bá fún ẹni tó yó tán o tó wọ́n wọ́n bẹ́kùn bẹ́kùn kiri orí má tẹ̀ ẹ́ ṣiṣẹ́. Mm-hmm. ayomoleta se láyé ayomoleta se láyé láyé ayomoleta se láyé. Mm-hmm. Ayomoleta se láyé ayomoleta se láyé láyé ayomoleta se láyé. mo ṣàwọn pé ta ló ń pè mí ta ló ń pè mí jẹ́ ká máa lọ sí ilé náà. Mm, ń lọ jàre wà á kì í bì. no náà o ah, ah. ṣe máa sọ wípé wà á kì í bì báyìí. ó bébí mi ò wọlé jàre wò ah, mú kánjú. ìwọ ń kánjú tèmi ní ẹnu ẹ ládùúrú gbogbo wa láti mo o mo o mo gbogbo ibi tí mo wá èdè ṣá gbogbo ibi tí mo mo láyé ìpè mi àti máa lọ tí mo lè ti rí ẹ ni mo wá èdè mi o rí ẹ bẹ́ẹ̀ o gbogbo numbers ẹ̀ tí mo ní ni mo try ògo lọ o títí di ìsìn báyìí kò tí ì lọ not until tó pè mí báyìí pé wọ́n ló wá ń tà tọ́gbẹ́ àti tó yọ̀ sí gan mọ́mọ́ wa láti. please mi ì fẹ́ gbọ́ orúkọ yẹn rízì gan tí mi ṣe fẹ́ wọlé nìyẹn wọ́rẹ́ má bínú sórí òun ṣèyàn tí mi gbọ́dọ̀ má wà ní àtìgbà tí mo ti kúrò lè sọjí mo ti change nọ́mbà mi bẹ́ẹ̀ tí wọ́n rí pé ọ̀rẹ́ gidi ni ló jẹ́ kí n wá ẹ wá. mi ò bínú sí ẹ ṣó ti ẹ wá rí sọjí tó dárúkọ yẹn gangan gangan òun ló mú mi rántí ọ̀rẹ́ olórí burúkú ni bàbá yẹn o. Ah. <laughs> ọlọ́run màá lóní kò kú síbi ọlọ́run ọba kò lóun kú síbi wípé ó máa wá iwábí náà tí mo bá exaggerate á tó two hundred times. kí ló dé. Ah. as a matter of fact mo tún rògbò yóò tún ṣe omi ni tí bá jáde màá tún pàdé ẹ lọ́nà kò ń ṣe ẹ̀kọ́ kò ń ṣe ẹ̀mejì kò ń ṣe ẹ̀ máa rán ẹ̀mẹ́wàá sef. Ah, it is true that they say that eh? kò sí ẹni tó mọ iyì nǹkan tó bá ní ọtí tó bá lose ẹ eh, nobody knows. fọwọ́sọjí yẹn sílẹ̀ sórí ọkọ tèmi ṣẹ̀ṣẹ̀ pàdé yìí èmi àtọkọ mi tí mo pàdé ànípẹ́ amen wo ó ń tọ́jú mi bàjẹ́. ọ̀hún lára ẹ̀ darling you look so beautiful. thank you. Ah, and i'm so happy for you. thank you. we are happy for you too. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi voice ẹni mo gbọ́ tí mo yẹ jáde síta iṣẹ́ ti yàtọ̀ o. gbogbo yín ń dún ah mo fọ́ fún ẹ bọ̀rẹ́ mi ta ni lucky guy yẹn já mi sí. ọ̀rẹ́ mi sórí èmi èmi mèsè mo mèsè sórí gbogbo nǹkan tẹ̀ ń sọ ni mo gbọ́ pátápátápátá kó tí mo fẹ́ kó mọ̀ lẹ́nu pé sórí gbogbo àwọn ọkùnrin yìí ìkankan náà ni gbogbo wọn o kò sí yàtọ̀ kankan ní àárín wọn èmi kàn máa fẹ́ kó ṣe nǹkan kan fẹ́ mi ọkọ ẹ tó sọ pé ṣẹ̀ṣẹ̀ mìtì kó kàn introduce ẹ sí personally o lè má introduce ẹ sáwọn ẹlòmíì o èmi á lè máa bẹ mọ́nítọ̀ ọkọ ẹ pé òkè o ọkọ ọ̀rẹ́ mi rèé o mi ò gbọ́dọ̀ rí pẹ̀lú obìnrin mi o ọkọ ọ̀rẹ́ mi rèé o Um, ọ̀rẹ́ mi. Yes, baby. ọ̀rẹ́ mi. Jọba mi Okay, okay. Um, ẹ̀yin guys. <laughs> ẹ̀yin guys, mo fẹ́ sin ọ̀rẹ́ mi dé inú mọ́tò ẹ̀. Ọ̀rẹ́ mi tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ marry tètè lọ́kọ. <laughs> Ló máa marry láìpẹ́. <laughs> ọ̀rọ̀ ọkọ ẹ̀ yóò wá fẹ́ yé mi mọ́ o mo ní kó kẹ́ tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ yìí ká lọ mú aṣọ ó lóun ní plan plan ni wodúrú olè ní. lóòótọ́ la ní plan a fẹ́ lọ ṣe shopping America ṣe nǹkan ti fún wa ní visa America. ẹ ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ nǹkan tó sọ ni pé lẹ́yìn ìgbéyàwó yẹ kàn fẹ́ lọ fún ní ìgbà sàn ni. a ti change mind wa o a fẹ́ lọ ṣe shopping aṣọ èmi àti tiẹ̀ nìkan ṣùgbọ́n tá a fẹ́ lọ ṣe nìyẹn ẹ má bínú mà. Ah, kò sí ìbínú kankan bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kò fẹ́ sọ fún mi pé kẹ́ ṣe kọ́ tẹ́ máa ṣe pápápá torí pé èèyàn kì í dájọ́ ìgbéyàwó sọ́nà kó tún máa lọ dẹ́sà ìjọ ó léwu o ṣọgbọ́n ọkọ mi ṣọlá gbogbo ìgbà tí n bá ń bẹ sọ̀rọ̀ ṣọlá dàbí ẹni pé èmi ni mo bí ẹ. Ah, ah, mọ mi ẹ̀yin lẹbi mi náà àbí ìyá ọkọ ẹni ìyá ẹni náà ni. a jẹ dà fún ẹ wàá ṣoríire ẹ ṣọmọ fún mi kalẹ̀ ìdẹ ni mo sàárẹ ẹnì kankan náà yìí méjèèjì ẹ wá bì sùn ẹbí wà lẹ fún mi lágbára Ọlọ́run àbáyé ṣe kò mọ ṣe àyà mi ó dà ọkàn mi mumba balẹ̀. <laughs> yeah okay fantastic <laughs> yeah alright then èmi náà pè máa pè bí bá ṣe jẹ́ bí ṣe gan ṣe fàdé mi yà níta. ta ló ah babes Oh contract ńlá kan tí mo ti ń lé láti ọjọ́ yìí honestly speaking òun lọ́pọ̀ mi kò bọ́ sí. are you serious. contract yìí ó dá mi lójú pé tí n bá ṣe àtúntò ṣìmọ̀ láyé. bíbí kan bí ata olúwa ò ṣe o ẹlẹ́dàá mi mo dúpẹ́ ah, lágbára ọlọ́run bébì ọlọ́run wà ní dá ọwọ́ orin yẹn dúró a máa lọ sókè sí ni. àmín àmín àmín àmín ṣòrí tí wọn bá ń sọ wípé ẹni tó ṣeré aburú fún ni lẹ́nìí ó lè ṣe dáadáa fún ni lọ́la kọ́ńtrákìtì gọ́gọ́ ló ń sọ. ẹ ẹ bí ti báwo ok ṣùgbọ́n ti um, girl tí mo sọ pé mo fẹ́ tẹ́lẹ̀ dúpẹ́. farabalẹ̀ náà for the past two months o in ń you might disturb me, nǹkan come with some. sọ well look i'm sorry you could see your number. mo ti lẹ́yìn tí mò ń fẹ́ pé kó gbàgbé ẹ̀ ok kò dẹ̀ pẹ́ bá ṣe pè mí nìyẹn àṣedúpẹ́ gangan ni chairman company and submit proposal sí contract ńlá Latin, mò ń ṣerú ah ní dúpẹ́ bá pè mí fúnra ẹ̀ ah ló bá ní kí n wá kí n wá defend proposal pé kí n ṣàgbà pé o ti bọ̀ sí ah ládùúrú contract yẹn. ẹ ẹ bébì ẹ lọ defend ẹ ṣe bẹ́ẹ̀ sí yín ni ẹ ṣáà máa ẹ̀kọ́ ju proposal lọ hmm. tó bá dẹ̀ possible mi ò máa ń láti tẹ̀lé ah. hmm. ń ṣe pa yín. ní ẹ̀ ń bẹ́ẹ̀ sọ ṣáà fọkànbalẹ̀ kò ní sí láburú ṣùgbọ́n kan ló wà ń bẹ̀. kí ni ṣùgbọ́n yẹn. babes ọjọ́ tí à ń lọ sí amẹ́ríkà gangan lọ́ni kí wọ́n á different proposal. <laughs> baby stop ẹja rere wo ni oh, oh, lọ́jọ́ tó yẹ ká lọ sí amẹ́ríkà ní traveling thirty plan ti pẹ́ no baby kò possible ah ajọ́ ń lo ilé ni o níbo. tèmi kí ló ń sọ yìí náà ọ̀rọ̀ owó là ń sọ yìí ah amẹ́ríkà tó ń lọ ṣèbówó ló ń lọ náà wedding yẹn tá a bá parí ẹ̀ ṣèbówó la máa ná. baby kò possible ajọ́ ń lọ ni mi ò mi ò gbà ajọ́ ń lọ ni ah báwo ṣe máa jẹ́ kí mi nìkan travel ó mọ̀ pé mi travel rí náà ah, báwo ló wọ́n ṣe jẹ́ kí mi nìkan máa lọ àjọ plan kìíní ni bébí wo mi ò gbà. ìwọ ọmọkùnrin wọ́n sọ fún mi pé o ṣì ń lọ. sẹ́yìn ah, tí mo ti lọ tán ah, tẹ́mi kí ló tó ń ṣe báyìí náà gbogbo nǹkan tó ní ìlànà ẹ̀ka pátápátá ni mo ti fún ẹ mo fún ẹ lówó mo ní kó dé sí hòtẹ́ẹ̀lì tó bá ń mú ẹ gbogbo ibi tó ti máa ra gbogbo mo tún júwèé fún ẹ bí calm now tó bá ní ìdánwò sí jẹ́ kí n mọ̀ ìjọ torí ọlọ́wọ́ ọba twelve o'clock ní flight mi mi gbọ́dọ̀ miss ẹ. so èmi nìkan ni kí lọ fẹ́ gbogbo stress yẹn. tẹ́mi bá yẹ kí n bínú sí o this is more important tó bá dá amẹ́ríkà kò pé. bébí ìṣòro sí yọ̀gbá bò ń ṣeré. ooo oh, èmi nìkan ni kí n lọ àbí kí n lọ fẹ́ gbogbo stress yẹn náà wàhálà lílọ ní títí àbọ̀ ní tèmi sánsá àyànmọ́ òṣìn kò ṣe ń Take it slow. sáré lásán. Orí kan wọ́n mọ́ mi, orí jọ̀wọ́ kọ rẹ̀ mọ́ mi, kí n bá lánà pàdé láyé. Mm-hmm. Kí n bá lánà pàdé. lè jẹ́ nǹkan tí mi ò ṣé bíbí mi wá pa fún fún mi ni láti ibi tí mo ti dé sáméríkà kó tiẹ̀ pè mí kó bí mi pé báwo ni tìrìpẹ̀. níbo ọdẹ ló nà án kí ló ń máa ṣẹlẹ̀ o. Ah. Hi, how you doing? Can I talk to you for a minute? No problem. All right, let me just pull over, okay? Okay. Hey, what's up? I'm fine. How you doing? are you happy? Are you in Africa? Yeah, I'm from Nigeria. And you? I'm from Nigeria as well. ọmọ naija ni ẹ. bẹ́ẹ̀ ni ọmọ naija ni. yorùbá ó tún gbọ́. mo fọ o mo fọ o mi tẹ o pé akátá ọ ló tiny by man you know. Wow, wow, wow, wow, wow. bí n bọ́ ń bọ́ lọ́wọ́ lọ nínú ọ̀run yìí. ẹ mo kàn ń tọ́ láti stroll náà ni pé bí a máa tẹ̀ fi mọ gbogbo environment bíbá. oh oh ah èmi gan lọ bí iṣẹ́ lè ní sọ mi kàn decide pé kí n gbé mọ́tò kí n kàn tiẹ̀ jáde kí n wo nǹkan tó ń lọ ń gbòó bá kí n tiẹ̀ lọ mọ́ àbí nǹkan kan. mi wá wò pé àṣé tó bá mind jẹ́ mi àti ẹjọ́ lọ yá ṣeré jáde bó tiẹ̀ jẹ́ pé ká lọ mọ ice cream àbí ká lọ wo movie. bros ẹ máa wọ ọ̀rẹ́ ẹ tó ṣẹlẹ̀ ni pé mo really sin a good mood. èmi gangan bí mo ṣe wà yìí mood mi ò dá báyìí mi so mo á nǹkan tó lè ṣúọ̀ fún mi dáadáa táwọn psychologist máa ń sọ ni pé tẹ́ni tí ò sí ní good mood bá padà ẹni tí ò sí ní good mood àwọn méjèèjì ó máa wọnú mood ó máa fi gbéra wọn jáde nínú bad mood yẹn tó máa fi enter good mood so jẹ́ kémi àti ẹjọ́ lọ hang out so a lè help ara wa láti change gbogbo mood wa. bó ṣe máa wọrí ẹ ṣe gan-an. ìgbà òṣèlú tẹ̀ tí wọ́n á gbogbo ibi tó ń lọ yìí bẹ́ẹ̀ dangerous gan-an kò ń ṣàwọn ibi tó ti ẹ̀ fẹ́ dé ká ló ti pẹ́ bí o máa ń wo news ni wàá mọ̀ pọ́yìn pa àwọn èèyàn mẹ́ta kan síbẹ̀ ní ìjẹta. ẹmí pé gbogbo ẹ̀yẹn ọmọ apáyàn. ọmọ apáyàn ọmọ bóyá máa lọ ń bíbá ẹ̀ náà ẹ jẹ́ jẹ́ kí n àti ẹja àti ẹ̀kọ́ òbí náà yà kó òbí wọnú mọ́tò. Um, ilé mi kejì ni sórí ti bọ̀bọ̀ ẹ̀ fọ̀ náà mo fẹ́ kó fi ọkùnrin balẹ̀ kó gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan because àwọn ọkùnrin tó wà láyé yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò dáa kò try láti concentrate lórí ara ẹ̀ because bó ṣe fẹ́ move forward ó yẹ kó máa rò ó sí ọlọ́run dẹ̀ ti ṣe mo ti pàdé irú èmi sórí nílé ayé yìí mo ti discover pé àwọn ọkùnrin tó dà wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ èmi wà lára àwọn díẹ̀ tó dà nínú ọkùnrin torí ẹ̀ mo ṣe máa ń tètè mọ̀ tí ọkùnrin kan bá dà sórí àwọn Yorùbá sọ pé ojú tó ti mọra rí kò lè lóhùn mọra mọ́ òun lọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀ tó jẹ́ ẹ̀sìn kíákíá wọ́n tún ti kọ̀ntínú nìyẹn mo dẹ̀ mọ̀ pé amẹ́ríkà níbí ẹ̀yin obìnrin lẹ́ni bí wọ́n yẹ máa ń sọ so kò fẹ́ kó disturb òun kó tún disturb relationship òun ló ṣe ọ̀rọ̀ apá fóun pé kò fòun lẹ̀ tiẹ̀ so kí ni nǹkan tí mo tún lè fi ṣe lálejò báyìí. ẹ má wọrọ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti gbé mi jẹ látara mi I think I'm full for now maybe oh. later. ah ó dà kò sí wàhálà. Ah, jẹ́ kí n wá lọ bẹ prepare ibi tí o máa máa lò sí because extra rooms wà ń bí báyìí. Hi guy, how are you? Ewu lórí ọ̀rẹ́. Mo wà pa. How are you? Mo wà pa. Um, ọ̀rẹ́ mi. Okay, ah, mi ti tẹ́ni. Òun náà ṣe dé láti Nàìjíríà ni. Wá ní àwọn difficulties kéékèèké kan. So, ó jẹ́ mímí. Kò sẹ́ni tẹ́mi kì í help. Lójú àánú ni mí kò sáwọn èèyàn tí mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá dé láti nàìjíríà gan wọ́n tún máa ń wá mi kiri tó ti máa ń jẹ́ kọ́ mọ̀ pé ah ó léèyàn kan tó máa ń help àwọn èèyàn bí o mm-hmm. so nǹkan ni pé jẹ́ kí n mú ẹ lọ síbẹ̀. all right. all right all right. adé okay. Ah. Naya, mm-hmm. you're such a beautiful girl. Oh, my god, thank you. So pretty. Gorgeous. <laughs> Thank you. With, you know, everything. Oh! <laughs> but you know I'm what? flattered. Yeah, I don't like the fact that you do call me like every time without dating anybody. Oh! I want the relationship to be more than friendship. Really? Yeah, why not dating Dre? Dre? Yeah, he, he likes you. Really? Mm-hmm. <laughs> um, you know what? Tree is such a nice guy and he's so hardworking. Uh, are you really sure he likes me? Very well. Okay, you know what? I'm gonna think about it, then get back to you. Think about what? Nothing to think about. Oh so I'll just call him and tell him the contract is done. I am going to think about it, then I will get back to you. Nothing to think about. Nothing to think about. Oh. What did you say? Kilo roll? What's I, that? I said it's so beautiful. now you're now. Yeah, so funny. I like your, your hair. Mm. Yeah. I'll think about it though. I like your perfume. Oh, thank you. <laughs> Stop it. ọ̀rẹ́ la pera wa sóko ẹ ká má jẹra wa lẹ́sẹ̀ rárá kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ tó sìn yẹn. ló ń ṣẹlẹ̀ tó sìn bìtìbà. ó mọ tó fẹ́ fẹ́ náà so kí ni nǹkan tó ń bọ ọmọ yẹn fà. ṣé nǹkan tó fẹ́ tó pè mí tó sọ pé ó fẹ́ sọ nìyẹn ta ló fẹ́ fọ́mọ ta ni ò fẹ́ ọmọ ṣé wọn máa ń fẹnu fọ́mọ ni ṣé ọkọ máa wọ máa sọ pé mo fẹ́ máa fẹ́ ìyẹn wọn jẹ́ bí ìgbà táwa kékeré tẹ́lẹ̀ wọn máa fọ́mọ sọ́kàn ọgbẹ́ni gbàgbé o tẹ́lẹ̀ bá láìkọ́ ọmọ tó bá fẹ́ fọ́mọ máa lọ bá ẹ̀dọ̀ máa fẹ́ ra yín ni ọmọ rí mi ó kó mi jẹ́mi dẹ̀ sọ pé mo fẹ́ fẹ́ ra fẹ́ra ọ̀dọ̀ sọ pé kinní kan mọ̀ pé èèyàn kan fẹ́ fẹ́ kinní kan. ìwọ náà gbọ́rọ̀ tó ń sọ jáde lẹ́nu kò make sense ìwọ nìkan ni ọmọ tó ṣẹ̀ dé láti nàìjà yẹn náà ìwọ náà ló ń fẹ́ kí ló ṣẹlẹ̀ ṣàfiṣe ni. sọ́wọ́n fi yẹn ṣèyàn ni èèyàn ló ní kí wọ́n má lóore obìnrin ni àwọn ọmọ ń kó mi jẹ tí wọ́n bá kó mi jẹ tọ́wọ́ pé wọ́n tí bá fẹ́ fẹ́ wọn tí bá fẹ́ wọn sọ́mọ máa sọ olú ẹ̀ káàkiri pé yẹn ò lè hápùn ni ọmọ wa ìwọ lórí òòrè o lórí obìnrin ni o o lórí obìnrin ṣó ń jealous ni. èmi jealous èèyàn ló ní kémi máa lórí obìnrin you no be better person. jẹ́ kí n mọ ìyàwó wọn gan-an tó bá kó mi jẹ màá jẹ́ kó mọ̀ pé ó wà ń lẹ̀ o ti fẹ́ kú. Ah, bó ṣe jẹ́ nìyẹn mi ráyè jọ ṣù. o ti fẹ́ kú ọ̀ǹtún ẹ̀. ṣẹlẹ̀ mi. oh my god uh, baby who's she. Um, uh, hold on then. let me just uh, handle uh, this. okay it's fine. Um, I'm going to share it with. arts at long studying school so ọmọ wa ń bá mi lẹ́kọ̀ọ̀kan tí ó bá di pé ó fẹ́ practice àwọn kankan. ìwọ lecturer ni. nǹkan tó say nígbà me going mà fi wọ yankee lára àwọn tó help me so everything tó bá fẹ́ mi náà máa ń try láti. um baby is she your sister. I'm going to talk to you about that okay oh, let me just okay. finish up with that okay. okay. I'll be taking you. Why did she get to that angle? Who is she? You and I talking about Africa? Yes. So um, whenever you have a fiancé and you don't uh, introduce the lady to the family, especially your sisters, they get angry. Oh my goodness, she's actually your sister. Come on, why didn't you introduce us? And she's so pretty. Yeah, yeah. thank you. Come on, baby. <laughs> Come on. <laughs> Ah, man, should we go back to bed? Bank of America ṣorí stọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ hmm. ibẹ̀ lọ́mọ yìí ti ń ṣe. orí mm-hmm. ah ọmọ yẹn make brain orí ẹ̀ ti ń ṣe gbogbo ah, gbogbo àfihàn ah, ìgbà. guys what's up with Dre is he not yet back from work. pọ mm, iṣẹ́ lagun ṣe kú. <laughs> Ah, the thing about Dre is he likes to work. Really? Yeah. likes to work every day. Sometimes you try to call him and he says, I'm going to come home soon. And the next minute is calling you. I'm sorry I'm not going to come home because I got another shift. Monday to Friday, Friday to Sunday. Wow, by this time. Mm. <laughs> it must really be a workaholic then. Yeah, I'm talking about money. <laughs> For real? Yeah. Wow. Dre has got a very big family in Africa that's a very big responsibility. Oh my goodness, I love hardworking guys. Oh, <laughs> really? yeah. I've been um, working, so I've been working, you know. Is there something wrong with your hair? No, it's like, where? Oh, so you don't know the meaning of this? So what's this? Ah! Oh, body imagine. Ah ah. Do do do do do do. Oh! Ah, you know. What are you talking about? some funny shit here. Ah, ọmọ ṣàkù Yeah, that's it. long you know so sweet. Ah. oh oh oh. tó sọ ọmọ yóò mọ nǹkan tó jẹ bẹ́ẹ̀ ni. you guys are so funny. oh my god jàkùjàkù. Hey. Hey. Ọ̀gá. Mo wà ọ̀gbìn tí wọ́n tẹ ìkọ́kọ́ fún mi lé fún mi ló ṣe fẹ́ kó bá mi tọ́jú ok má gbé fún yàn kankan ìwọ náà má dẹ̀ ṣe o. kí má tún ó ṣọ̀pọ̀ wa òkè ṣá. no no i'm fine everything is good and uh, i'll be back ok. n bò ló tún lọ. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ṣọ̀pọ̀ kò sí kankan. yeah. all right. Are you for real? Demi? Demi? Demi? Yes. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Bíbí Táyọ̀ ń kọ́. Bíbí Táyọ̀ ó wọlé sí ó dẹ̀ jáde. Gbé báàgì kìlú ní kí wọ́n gbé sínú ilé. Kò dẹ̀ tó ló jáde kí ló ṣẹlẹ̀? Wọ́n pè mí sọ́n ti mú Bíbí Táyọ̀. Ah! ah! owó yóò farabalẹ̀ mẹ́. Ah! Ah! tẹ̀lé ah! kí ni màá ṣe kí ni mo fẹ́ ṣe wá ayé mi ti bàjẹ́ jọ kí ni màá ṣe. ó ní ó gbé báàgì wọlé eh. kí ni nǹkan tó wà ní báàgì yẹn. mo ṣe ó kò gbé báàgì fún múdà ní kí n lo àwọn táwọn mú bíbí táyọ. mi ò tẹ̀ ní interest nínú báàgì àti wọ́ àti báàgì ẹ̀jọ̀ bọ́tà mi ò fẹ́ rẹ́rìn bọ̀dì nílé gbé mi ò tiẹ̀ fẹ́ báàgì là báàgì là níbo mo fẹ́ lọ. mi ò máa rìn. ó bá jù ah, lọ. ó ah. padà ṣẹ̀ sí ní amẹ́ríkà. Ah. bíbí tayo tèmi bàjẹ́ o bíbí tayo. ẹni a wí fún ọba jí ó gbọ́. ẹni a sọ̀rọ̀ fún ọba jí ó gbà. àánú ẹ̀ wo àánú ò tiẹ̀ ṣe mí a lọ máa mu gàrí ẹ̀. Tell me, so your reason that she play? Or you are very, very important nǹkan tó bá dẹ̀ wo ní kálukú ló máa ń ṣe kò sí láàbẹ̀ anybody kò kọ́ anybody America. yìí ṣó get me but wá tún stage kan tí èèyàn bá ti wọ́n kọjá ìyá rẹ̀ èèyàn láti jẹ́ kí wọ́n understand bí wọ́n ń ṣe nǹkan báyìí ṣorí boyfriend ẹ̀. Hmm, bíbí Táyọ̀. nǹkan ló ní bíbá yìí àwa tá a nílé ni gbogbo nǹkan tó wà nílé yìí tó fi dé rí ordinary glass cup owó wa la fi rà à ń ṣiṣẹ́ àgbẹ̀wò wá sílẹ̀ yìí a kàn ṣàánú ẹ̀ ló fi ó kàn scott pẹ̀lú wa ni kò bá ṣe any bills kò bá san ṣùgbọ́n ti so that's the reason why ṣàṣe ní ká pè é ká sọ fún ẹ. box aṣọ ẹnìkan tó gbé wọnú ilé yìí nìkan ló jẹ́ ẹrù ẹ̀ òun náà dẹ̀ ló máa gbé bọ́ta so nǹkan tó wá ṣẹlẹ̀ tá fi pè é ń sìn ni pé àti ìwọ àti bíbí Táyọ̀ ẹ máa ní láti yẹra fún wa ní end oṣù yìí because owó náà ó ti ń lọ sókè omi ó ti ń lọ sókè àti wípé àti pọ̀jù nínú ilé èèyàn máa fẹ́ wọlé kí ni ó wà nílé kí ni fine ó di òtí ẹ̀ kí n ṣe problem but a ti pọ̀jù so nǹkan tí tó ṣẹlẹ̀ nìyẹn. Eh, nǹkan tá ẹ̀ ń sọ fún mi sì ni pé bíbí Táyọ̀ kọ́ ló nínú ilé. glass cup kò fowó ẹ̀ rà rí ó tiẹ̀ ti ń ṣe jù tó yẹ pé oríṣiríṣi obìnrin àwọn girlfriend ọ̀rẹ́ ẹ̀ ló máa máa wọn gẹ́ẹ̀ tó sìn yẹn àṣebẹ́ni tó ń fẹ́ lélẹ̀ tó tún ọ̀rẹ́ mi mo tún pè ọ̀rẹ́ mi wọ́n nà mọ̀ pé nǹkan tó ń ṣe báyìí ò dáná kílẹ̀ kílẹ̀ ó sọ fún mi pé girlfriend tèmi gan ogun àtúnyìn jọ ṣéyàn gidi nìyẹn. second house ẹ ló pè fún mi. Hmm, bóyá lè karùn-ún ẹ̀ ṣá. <laughs> ẹ̀ lásán la ṣe fún. ṣé o gbọ́dọ̀ ṣe mú ẹ wá ọmọ pé njọ́ tó mú ẹjẹ́ sọ fún mi njọ́ yẹn tó ní pátì pèrè tí wàá pé wẹ́ ó ná mà. onídẹ̀lẹ̀ lójú ṣáà. láti ṣe àmẹ́yẹ tó sún yàn. so àwọn gẹ́yìn ìyàwó yìí ni. Ah, of course it's my girl. ó kú ká máa lọ ní ẹ́ndín àbí. Ah, torí pé kẹlẹ̀ ráì kẹ́rù gan ló fi jẹ́ ẹ́ndín ó yẹ ká ní ẹ máa lọ ọ̀la ni òun fúnra rẹ̀ máa ní láti jẹ́ fún understand. Eh, eh, eh, torí bó ṣe pẹ́ jù báyìí gan torí kó jẹ́ ìdí kan náà lájọ ń sọ so ojú dẹ̀ ló lójú ṣáà. káwá máa lọ ní ending ending àbí. so mm, àkójú yẹn lọ. òun kọ́ ló nínú ilé ending. Of course. Kó tètè ìyàwó akúnrin ẹsẹ̀. Eh. You know, imagine. Ó débi àyè. Ó padà tẹ̀kù sí Amẹ́ríkà ipò ti rọkọ gidi. níbo máa ti bẹ̀rẹ̀ wá èmi ni mi ò ní kankan lọ ẹni tí mo gbọ́kàn lé tí mo bí àmọ̀tẹ̀ ti rọkọ àṣé àgbá òfìfo mi kò ní nǹkan kan ah! wájú ṣe lọ báyìí ẹ̀yin ò dẹ̀ ṣe padà sí i nàìjà tó ṣe pé mi ò lẹ́nìbọ̀dì ń bẹ̀ ṣóun ni máa lọ́nà abá amẹ́ríkà tó ṣe wípé ó ní rọ ni mo wà lọ́dọ̀ ẹ̀ ah! ṣé tèmi wàá padà bàjẹ́ lamẹ́ríkà báyìí mo dẹ̀ ti lọ bá stay má jáde kò pọ̀ síbi pé mo wọlé padà. padà ni má padà má padà darí ojú sú mi o. Thank you. kan. wọlé wọlé. lẹ́kùn ṣúdẹ̀ dá nǹkan tó ṣe fún mi wáì tó ṣòro tó dúró jẹ kí ni mo dé amẹ́ríkà tán sí for one good week ni mo fi pe nọ́mbà yìí tí ò wá rí chébù mọ́ àfìgbà tó padà lọ bá ex ẹ kò dáa o. Ah, ah. kí ni gbogbo ètò ọ̀sọ̀ yìí nílé ẹ̀kí máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí náà lẹ́nu tó yẹ pé nígbà tí mo lọ sí Àbújá kọ́ńtrákì bọ́ sí jọ́ ìmú padà sí ìkójọ́ kejì cab tó gbé mi láti airport òun làwọn lè rọ̀ gbogbo nǹkan tó wà lọ́wọ́ pátápátá lọ́gbà ó ti pín six days kí n tó rí nọ́mbà mi retrieve bí mo ṣe gbọ́ láwọn padà ìwọ ni first person tí mo bẹ̀rẹ̀ sí ní try I mean mi ò get through sí ẹ wọn náà dẹ̀ communicate mọ́ wọn bẹ̀rẹ̀ sí ní complain bẹ́ẹ̀ ṣé o ní nǹkan tó hmm. tẹ́lẹ̀ ọmọ bí mo ṣe lọ́ọ̀bẹ tó ó mọ ọ̀pọ̀lọpọ̀ ṣe secretary mi. ṣé èdè ṣó wípé ara ọlámilẹ́kọ̀ọ́ ti wà òkè báyìí. Ah, shock fi hàn sí wọn ló ṣì wà ní ara wọn akọ̀mọ́ ní ìdèyàn kan àbí méjì tó máa dúró tì wọ́n ní gbogbo ìgbà tó máa bá wọn relate pẹ̀lú wọn especially tó bá lè jẹ́ obìnrin long time on ma get over it. obìnrin. Yeah. Uh, oh, and <clears throat> um, daddy àti mọ́mi ìdí tèmi tẹ̀ ṣe pé ní pé pàjáwìrì yẹn má bínú èmi náà ni mo pe doctor tí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ mi really understand ti ilé kan ṣe ń ṣe rárá tẹ́ bá béèrè nǹkan yẹn kan ṣe lọ́wọ́ ẹ̀ mẹ́ta ló máa dáhùn tẹ́ bá kàn béèrè lọ́wọ́ ti jẹun after one hour or two hours ló ṣe máa sọ fún mi pé nǹkan tó béèrè yẹn o mo ní kí n dẹ́ lóhùn mi ò tí ì ṣe yẹn ló jẹ́ kí mi pé kí n tètè because ọlọ́mọ ẹ̀ka ara gbé mi náà ni mò ń wá síbi tí mò ń wá wò láti wà tètè dé láti hospital but ọ̀rọ̀ tí dókítà tó wá sọ yìí sẹ́kẹ̀tì ẹ̀kọ́ ni mo tún rò tẹ́ni tó tún súnmọ́ bẹ́ẹ̀ yẹn tọ́jọ́ jọ lọ́rọ̀ in fact bí bàtà wà ní. ẹ ká sọ ọ ẹ lẹjà rẹ. ẹ báwo ni ó ti bá mi ní tèmi. nǹkan tó ń ṣe fún mi yóò dáa ẹ dẹ̀ bá mi pé tèmi. sà pẹ̀lú gbogbo ìwádìí tí mo ṣe ó dà pé wọn ti padà sí nàìjíríà o. tèmi lọ sí nàìjíríà ó dẹ̀ lọ sí amẹ́ríkà kò dá ṣé tèmi ò tí ì pè é oh, ah, ṣé ò kì í ṣọ̀rẹ́ mi mọ́ ni ó dẹ̀ bá mi wá tèmi lẹ́kan take it easy now. ibo ni tẹ́bi ló ń lọ ẹ̀ṣánú mi ẹ̀ṣánú mi o. jọ ara ṣe nǹkan tí ò dáa fún mi ta ni obìnrin ẹ bá mi wá tẹ́mì. secretary tí mo ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé wọ́n close dáadáa wọ́n máa ń sọ̀rọ̀. Oh, ó máa jẹ́ wípé wọ́n máa ní kankan ṣe fún wa nìyẹn. yes yeah yeah yeah mo rò bẹ́ẹ̀. ó ti bá mi ní hospital lẹ́ẹ̀bí ẹ̀ méjì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n close wọ́n close. ó máa le díẹ̀ o in fact kò tí ń ṣe díẹ̀ ó máa le gan ni because ẹ̀yin náà mọ̀ pé ọ̀gá mi náà jẹ́ mi ò dẹ̀ ever rò pé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ láàrin mi àti wọn mo respect wọn gan ni as my boss mo dẹ̀ really like wọn mi dẹ̀ fẹ́ kó tó máa dàbí pé ó máa fa àárín fín láàrin mi àti wọn because mi ò rí wọn bí ẹni tí mo lè kọdù àbí tí mo kàn tẹ̀lé pàmpá mi ojú tí mo fi máa ń wò wọ́n mi mú bí chemistry yẹn ṣe fẹ́ work. jọ́ torí ọlọ́run ṣàánú mi ṣé orí ọ̀gá ẹ̀ tó jẹ́ ìgangan ni mo fẹ́ kó rò wọ́n lára jọ ìyá tiẹ̀ náà ní dààmú lórí ẹ̀ lẹ́ẹ̀kan nìkan ni lọ́wọ́ èmi àti bàbá ẹ̀ kò ní wájú kò ní lẹ́yìn jọ torí ọlọ́run ṣórí ní tá à yìí náà kì í ṣe pé kò lọ títí kò pẹ́ ẹ fúngbà díẹ̀ ni jọ. ẹ má rí mọ́mí ẹ rí láṣẹ gbọ́ ọ ṣeun nǹkan kan wà tí mo mọ̀ tó dá mi lójú dáadáa mo mọ̀ pé o respect lè kan gan your boss mo mọ̀ pé o ní respect fún gan and i'm very very sure you like him i mean natural like i'm very very sure ṣọwárí nǹkan méjì yẹn ní koro ìgbà ìṣòro lèèyàn máa mẹ́ńtọ́ fẹ́ràn yàn ìgbà ìṣòro la máa mọ ọ̀rẹ́ wo ló lè dúró tì yàn please fúngbà díẹ̀ lásán ni gbogbo nǹkan tá à ń sọ kókò fi get back to his sense ni please. jọ̀ọ́ please kó kàn máa bá wa wà pẹ̀lú ẹ̀ máa bá ṣeré anything tó bá bá ẹ sọ kó gbà anything tó bá you know just for the meantime please. ìjọ kọ́mìtì èmi bàjẹ́ ò ní dààmú lágbára ọlọ́run jọ. báyìí ni mo ṣe gbà láti máa ṣètọ́jú ilé kan àmọ́ ó pẹ́ gan-an ká ìpadà tó wà in fact àwọn èèyàn ti ẹ̀ fi ìpè bóyá a ń fẹ́ra wa ni but nínú ọkàn mi èmi mọ̀ pé kò sí nǹkan kan láàrin wa ṣeun ó ṣe gan-an mo ní àpòṣètẹ̀ lẹ́kàn jọ ń torí ọlọ́run má bínú lẹ́kàn má bínú ẹni tí mo dé sí lọ́dọ̀ lamẹ́ríkà ló ṣì yín lọ́kàn òun ló ní ó pọ́sibù kó jẹ́ pé x ẹ̀ ló lọ bá nínú ìbò òṣèlú mú jọ ń torí ọlọ́run ẹ̀gbà tí ká máa bẹ̀rẹ̀ ìfẹ́ wa lọ. bó o jẹ́ kí ṣeun sọ̀rọ̀ tán náà ó sì lọ́rọ̀ tó fẹ́ sọ́dá ń lójú jẹ́ kó sọ̀rọ̀ àbílẹ̀. ẹ ṣé ọ̀rọ̀ ṣì kù ní ọ̀rọ̀ kan. lẹ́yìn ìgbà tó di pé ara lẹ́kan bẹ̀rẹ̀ sí í yá dáadáa mi ò kì í wá débi títẹ́lẹ̀ mọ́ mo kàn máa ń wá lẹ́kọ̀ọ̀kan láti wá òpé báwo ló ṣe ń ṣe àtàláfẹ́ ẹni ló bá dọjọ́ kan ló bá pè mí pé lẹ́kan ti bẹ̀rẹ̀ sí ní mọtí ó ti fẹ́ ṣe rẹ̀ léṣe sínú ilé mo ṣe bẹ̀rẹ̀ sí ń sáré bọ̀ nìyẹn ìgbà tí mo máa débi mo bá bẹ lẹ́kọ̀ọ́ títí tí ló bá ní dandan o àfi tí ń bá bòun mọ́ tì yẹn lòun tó máa dẹ́kun tí ni mo mọ̀ bí mo ṣe gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn labájọ́ mu ká tó wí ká tó fọ̀ ilẹ̀ ti mọ́ nígbà tí mo máa lajú. ṣó rèpè ni. rárá o kò rèpè mi o àmọ́ ó dùn mí ó dùn mí gan ni nítorí pé èmi àti ẹ̀ àjọ ládéhùn pa máa fẹ́ra wa àdéhùn dẹ̀ ládéhùn jẹ́ lọ́dọ̀ tèmi ó bẹ̀ mí o ó bẹ̀ mí gan ni kódà àwọn ọmọ mi náà bẹ̀ mí títí tí ṣùgbọ́n mo ní rárá pé mi ò lè fẹ́ ẹ tó bí oṣù kan tẹ̀lé ni mo bá rí i pé mo ti lóyún. mo gbé o. in fact last week la ṣe wedding wa. mo gbé o o ti lóyún. bẹ́ẹ̀ni ah. bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí oyún mi ti pé oṣù mẹ́ta àtààbọ̀. Ah. ọkọ ẹjọ́ kí ni màá ṣe. sọ́rí nǹkan tó ṣẹlẹ̀ yìí mi nífẹ̀ẹ́ ká bílẹ̀mù lẹ́kàn rárá o because ìwọ ló ti fa púpọ̀ ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìdí nìyẹn táwọn Yorùbá ṣe máa ń pa òwe pé ẹni téèyàn ò bá rí kéèyàn má ti ṣèdájọ́ ẹ̀ nígbà tí wọ́n dé láti Amẹ́ríkà wáyé tí wọ́n ṣe try láti wá rí ò bá wá sí dínà. thank you ah, wọ́n ti kọ́kọ́ dé ní ìná. àbí kò lọ sọ́dọ̀ wọn pé ẹ̀ ah. and of course kò mọ̀dọ̀ tèmi náà wáyé tó ṣe wá. ara ti gbogbo máìdì mi kó ti fẹ́ ìyàwó ẹ̀yẹn padà ó ti fẹ́ ẹ̀sẹ̀ padà ní ẹjọ́ kó ẹṣẹ́ mi. nǹkan tẹ́ni yẹn sọ fún ẹ lè fi sínú brain ẹ ni wà tẹ̀sí kọ́kọ́ tíráì tó bá wá rí lẹ́kọ̀ọ́ tó bá sọ pé mi ì mọ̀ ẹ́rì mi ì fẹ́ mọ́ wọn ló fà fún ẹ. this is my wife. ẹjọ́ kí ni màá ṣe é jọ ẹjọ́ kí ni màá ṣe é ó ṣe mí lànà fún ẹ tí ṣe mí lànà fún ẹ gan lẹ́kàn jẹ́ kí n understand pé òun ṣe láìkẹ́ ó ní but tí tó bá lè ṣe ìyàwó kejì. Ah!